والصلاة والسلام على رسول الله المصطفى الأمين وعلى آله وصحبه ومن سلك سبيله إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته شيخ الإسلام ابن تيمية <clears throat> رحمه الله تعالى ميت سواجك لا لا ميكوان نكون تجانا يعني. nípa ohun tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa pé káládì sọ́kàn rẹ̀ nínú ohun tó mọ́ ìgbàgbọ́ òdodo wọ́n ti ṣe àlàyé ìpele alákọ̀ọ́kọ́ fún wa nínú àwọn oríṣi ìpele oríṣi mẹ́rin èyí tá a sọ yìí pé ó ní gbígbàgbọ́ nípa a sọ pé ó ní oríṣi ìpele mẹ́rin

nínú ẹ̀ ẹnikọ́nà ọba ti ma arizikì kálukú wa ó sì ma ìgbà tá a lò láyé kátó filé ayé sílẹ̀ gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí i ó sì ma kíláàsì ní dáadáa kíláàsì láìdáa àwọn tá a tẹ̀lé àwọn tá a máa ṣe sáfi takùtọ̀ ọlọ́run ọlọ́run ti máa síwájú kó tó di kọ́ dá wa gan alára. torí ẹ̀ ló ti wá nínú hadith láti ọ̀dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu qala قالت أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم عبد الله بن مسعود الله ينسيه oní ummu habibata ìyàwó anabi muhammed sallallahu alayhi wa sallam ó ṣàdúrà báyìí lọ́jọ́ kan ó ní allahumma amti'ni bi zawji rasulillah wa bi abi abi sufyan wa bi akhi muawiya wọlọ́n jẹ́ kí n gbádùn ọkọ mi. sikamiri rè ogun gan fún mi ọkọ mi anabi muhammed sallallahu alayhi wa sallam dẹ́mi ogun bàbá mi abu sufyan dẹ́mi tiẹ̀ ní ogun kí n gbádùn wọn ọmọ ẹ̀yà mi muawiya jẹ́ kí n gbádùn náà ogun bá ń lọrọ ẹ̀mí gbogbo wọn. kébà àná ti ṣe máa ń a, ikpe mi ogun ọlọ́njẹ́ àríyìn pẹ́ igba ọdụ ọdún kan ti ń tọ́ka láti jọ́ ti dá wọn iná ni ti fẹ kú kí bẹ́ẹ̀ ṣe máa ìṣẹ̀lẹ̀ tó baba ńlá wa. sábàbí tó mú kí àṣetán kórí baba ńlá àti ìyá ńlá wa sí lọ́nà òun náà ní àìfẹ́ kù bàtà ṣetán ní tàwọn jẹ pé tí wọn bá fẹ́ kú igi tọ́lọ̀ ní kí wọ́n má jẹun gan-an onígi àìkú tó ìyẹn ń bẹ́nu gbádùn dájú pé kò ní fẹ́ kú ilé ìlú kí baba ńlá àti ńlá wa wọ́n jẹ nínú igi tọ́lọ́run bá kọ̀ fún wa láti jẹ. bẹ́ẹ̀ ni tí ẹ bá wo ìgbésí ayé àwọn ọmọnìyàn bọ́lọ̀ ti ṣe dá wọn lákọ àti lábo lódodo àti ọkùnrin àti obìnrin kò sẹ́ni tí ó fẹ́ láti kú ṣùgbọ́n obìnrin àwọn jẹ́ ẹni tó ṣe pé wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù kú púpọ̀ fáwọn ẹni tí wọ́n fẹ́ràn obìnrin a máa páyà kú púpọ̀ fẹ́ni tí ń fẹ́ràn bí ọkọ rẹ̀ bí bàbá rẹ̀ bí àwọn ọmọ rẹ̀ bí àwọn ọmọ ìyá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. والسبب في ذلك واضح sábàbí tó mi léyìí jẹ́ bẹ́ẹ̀ ọ́ hàn torí obìnrin ní ìdíjọ́ máa ràn lọ́wọ́ tó bá jẹ́ ìyàwó ó ń bùkátà ọkọ tó bá jẹ́ ọmọ ó ń bùkátà bàbá tó òun bùkátà ẹni tí ó ràn án lọ́wọ́ torí pé obìnrin bọ́nà bá ti tètè náà wọn wọn sábà lágbára wàhálà àti fìtínà kó jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ lọ da ẹ̀mí wọn kọ ewu wọ́n mọ̀ lọ fojú winá nítorí kó lè bá dá ẹ̀dá tó lọ́wọ́ bá dá wọn ẹ̀dá tó lẹ́ wọn bùkátà ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ ní gbogbo ìgbà eléyìí ló fà á náà ni Ummu Habiba radiyallahu anha ló ti ń ṣàdúrà báyẹn wọ́n lọ́ọ́ máa mi lọ́ọ̀rẹ́ ẹ̀mọ́kọ́ mi anabi sallallahu alayhi wa sallam bàbá mi Abu Sufyan ọmọ mi a sì rí i pé nígbà tí àwọn èèyàn wọn sí wàhálà. Si nínú èrò gbèsè ayé tó di pé àwọn obìnrin náà wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ ṣòkòtò wọ́n pa ẹ̀rìtì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wò pé ẹ̀rì oníjókòó wọn yára àfi káwọn náà máa wọ ṣòkòtò káwọn fi hàn kó àwọn lè fò àwọn lè bẹ́ẹ̀ subhanallah wọ́n fi takò fi hàn lọ́ba wọ́n wá sọ̀rọ̀ àwọn dọ̀bọ́. a rí pé tòun ti parí ti dà bẹ́ẹ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó retí kí lọ kó mú wa má ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tọkọ wọn bá fún wọn ní mú pé ń bẹ lára ẹ sẹ́yìn táwọn ẹgbẹ́ rẹ̀ ń ra wa lẹ́nu bẹ́ẹ̀ sì ni tí yẹn bá kú lágbára náà ni ó mú wálé òní ìwúwọ ìyàwó náà kápọkọ rẹ̀ lọ jalè kó tó di kóró oúnjẹ mú wálé àtọkọ bá wà mú tó mú wálé wálé níbi táyé ń lọ lónìí pọ̀lọpọ̀ ìyàwó ayín mú kíkọ níwọ yìí àbí kí wọn kàn fìyàn dí gẹrẹwú tonti báyé ti ṣe dà lónìí náà. tó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní Kaduna ìrètí káwọn rọ́kọ̀ wọ̀ káwọn fi máa padà bọ̀ Ògbómọ̀ṣọ́ lóru yìí káwọn fi máa padà bọ̀ wá sọ̀yọ̀ lóru káwọn fi máa padà bọ̀ wá sí lọ́rin lóru ibi gbogbo wọn ti ń bọ̀ kánù la ilaha irú àwọn ọkọ̀ yẹn kì í kùn àfi lọ́wọ́ aago mẹ́wàá aago mọ́kànlá òru màánà wọn ṣẹ̀ṣẹ̀ wá gbéra kí káwọn òfin fàárọ̀ wọ ibi táwọn bá ń lọ àwọn ọkọ wa múlé lọ di àwọn ìyàwó ẹ̀rí kí tòǹtì báyìí ṣe dì bẹ́ẹ̀ obìnrin mi ní sìn bẹ lọ́nà kútọ́nu àwọn mi bẹ lọ́nà ònìjà àwọn ẹlòmíì bẹ lẹ́kọ̀ọ́ ẹnbẹ ń jàǹkara wọn lọ rajà àwọn ọkọ múlé lọ́dẹ wọn wọn nǹkan tó kàn sẹ́kù tí ò sí fáwọn ọkọ láti fi rẹ mọ́lẹ́kùn pàtó wọn bá ń sunkún onípẹ̀kọ̀ sọ́mú tí wọ́n fọ́ ma lọ́pọ̀lọpọ̀ bàbá fi ń gbé fídà ká àwọn náà máa ó tó tó ó tó ìyá rẹ ti fẹ́ dé ó tó subhanallah Baba wa di ya ìyá di baba. tonti báyìí ti ṣe é dà àfà àwọn obìnrin tí wọ́n sọ̀rọ̀ àwọn dọ́kùnrin wọn yẹn tó kọ̀ láti fira wọn sẹ́yìn ọ̀wọ̀ ètò náà wọ́n bá fi wọ́n sí àwọn náà wọ́n fẹ́ káwọn ọkọ àwọn kù ọmọ òwò àwọn náà kákọ́kọ́ àwọn ó fò sẹ́lẹ̀ ó kù. àbí bàbá àwọn kú àbí ọmọ ìyá àwọn kú kọ́lọ̀ lè jẹ́ pé gbogbo wọn tó ti báyìí ti ṣe dorí kodò yìí náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò ní fẹ́ kí wọ́n kú. tẹ́lẹ̀ yìí wọ́n máa fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé obìnrin ọba àmọ́ lójú sánmà àdámá sẹ́ni tí ń halẹ̀ mọ́ bá ti gbọ́ pé òun obìnrin ni àyíkó tó máa gbé obìn obìnrin halẹ̀ mọ́ subhanallah àmọ́ tó náà bá gbọ́ tó ń kí torí pọ́ọ̀kì ní sọ̀rọ̀ ẹ̀rí pé tí máa ń sa ẹ̀dá yóò tètè túlẹ̀ pé tọ́wọ́ eléyìí bá bà mí bóun yẹn ṣe kí ni ìyà ṣe jẹ mí ìyà kíkí ni ó jẹ mí. sọlẹ́ yìí túmọ̀ sí wípé gbogbo bó ti lè wù káyé rí káyé dà káwọn obìnrin ọmọ mú kú mu èyí tó mú kí wọ́n máa yí àdámọ́ wọn padà kò tí ń fẹ́ pé kápọ̀ kò òun náà kù eléyìí ni tùmọ̀ àdúrà mu Habiba anha kọ́lọ̀ jẹ́mi ànábì ogun ọkọ mi jẹ́mi Abu Sufyan ogun bàbá mi jẹ́mi Muawiya ogun قال فقال النبي صلى الله عليه وسلم عبد الله بن مسعود قال ما باكو يا نسي قني إلى نبي وإكاتل لكم باباني لقد فأت الله لآجال مضروبة وأيام معدودة وأرزاق مقسومة لا إله إلا الله إنتو انترى لدى الله انترى أدوى ردا لوري أجوى iye ọjọ́ téèyàn ó lò láyé tó ti kọ́ lọ́n ni eléyìí ò lè ṣe yí padà èsì tó yẹ kó tọrọ nu bọ́lọ̀ ń bá mi kún ọjọ́ ayé rẹ̀ kìí ṣàdúà nítorí ti gbẹ́ lórí ẹjọ́ téèyàn ó lò láyé wà iye ọjọ́ tá a lò gan wọ́n ti kọ́ kọ́ tọrọ àdúrà báwọn wà makosoma arziki ọlọ́run ti pín eléyìí nǹkan ni ẹ̀kọ́ ọmọ abẹ lọ́n fún. lan yu'ajjala shay'an qabla ajalihi kò sí nǹkan kan tọ́lọ́mọ bọ́ kan lójú o kásìkò rẹ̀ ó tó tó kò sí nǹkan kan tọ́lọ́mọ bọ́ kan lójú kásìkò rẹ̀ ó eléyìí tó túmọ̀ sí pé gbogbo ará àdúgbò yín ọ̀fẹ́ rí ọ láyé wọn ò bí wọn dá láti pa ọ kọjọ kù rẹ̀ ó pé gbogbo àwọn ará agboolé yín wọn láwọn ọ̀pọ̀ ọjẹ́ wọn ò bí wọn dá láti rí ọ̀pọ̀ jẹ àfijọ́jọ́ kú rẹ̀ bá pé ìyẹn nàbọn sí ọkọ wọn pọ ikú rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ àfi tọlọ ń bá kọ pásítọ kú rẹ̀ ti tó àìmọye èèyàn wọn yìn bàn níbi tó ṣe pé tí màá bá ti bá àyà ń bẹ ikú náà ní máa sábà jáde ìwọ́n tó tún dìde garando tí tún rìn lọ torí pé ọlọ́wọ́ bá kọ́kọ́ jọ kú rẹ̀ ò tí ì ṣe kìnnì kò tí ì pé. ọ̀yọ́ akọ̀rọ̀ ṣe ẹ̀ an ajali kò sì sí nǹkan kan tó lè lọ́yàn lára nígbà tákòkò bá tó ike hàn oògùn ayẹkú ayẹkú ni wọ́n ṣe fún ọ ayẹkú kọ̀ ànítọ́tọ̀ rẹ bá ti tó òní mọ tí ó wọ kú lórí ilẹ̀ nǹkan tó lè lọ́yàn lára ò sí bẹ́ẹ̀ ni tó lè kànyàn lójú ńkọ́ kò sí àkókò kálukú ni ó tó eléyìí gan tó yàn án gbà fọlọ́njẹ̀ máa ẹ̀rí pé ilé ayé tá a wà lónìí èèyàn mélòó lọ fẹ́ràn rẹ èèyàn mélòó lọ fẹ́ kọ́ sẹ́kù torí kò ní nǹkan kan ò dín nǹkan kan lọ́fẹ́ nìkan kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ kọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ kákó ti kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sọ wa kú bí ó kù torí pé tákòókò rẹ ọ̀bá tó ẹnìkan ò lè pa ọ́ ọ̀pọ̀lọpọ̀ sì wà táwọn èèyàn fẹ́ràn tó kí kótó wá ti yọ wọn ayọ̀ máa tí wọ́n bá ti rí wọn fẹ̀ nítẹ̀yẹ wọn fi pàdé ẹ̀ tó ṣe wípé lójú tí wọ́n bí kọ́ ọmọ abẹ láéláé nì ìfẹ́ wọn ò lè pé kọ́ ọmọ kù nígbà tá àkókò kú rẹ̀ bá tó ń kọ́ yóò kù ni ẹ wo bá ti ṣe fẹ́ràn anábì wa Muhammad sallallahu alaihi wasallam tó àwa tó ṣe wípé ààrí aláàlè gbọ́ lóun ọba gbọ́ ààlè jọ olùgbàgbọ́ òdo síwájú kó tó di pé afẹ́ràn anábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan tí tó fi dórí wa. a fẹ́ràn rẹ̀ kọjá bá ti fẹ́ràn orí ara wa. ẹ wá wo àwọn sàábí táwọn bá lò gbà ẹ dákun ẹ wo bí ti pọ̀ tó. débi pé wọn èyí fẹ́ láti má sí lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ nígbà kan. ẹ wá wo bí ti ti pọ̀ tó tó ṣe tí wọ́n ti fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n máa sọ pé fìdákà àbí wa ummi máa fi bàbá àti ìyá mi gbà ọ́ lẹ̀. la ilaha illallah síbẹ̀síbẹ̀ ànábì wa sallallahu alayhi wa ó kù tí máa ní gbogbo yín o torí ká ànábì sallallahu alayhi wa ọmọ bá kú ẹfẹ̀ mi yín gbà lẹ̀ wàláhi ẹ̀mí wa bá tó ẹgbẹ̀rún lára kọ̀ọ̀kan wàláhi àfilẹ̀ nítorí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọlọ́ni wa ma ja'alna li basharin min qablikal khuld afa in mitta fahumul khalidun àwọn òṣèdájọ́ ọmọ kù àṣèdájọ́ ọmọ àtẹ̀mí láéláé lórí ẹnìkan rí síwájú wa ànábì muhammed sallallahu alayhi wa sallam ǹjẹ́ tí wọ́n bá kú táwọn ẹni tí wọ́n wá ń pa ọ̀pọ̀ táwọn ọmọ ọbẹ̀ láéláé ni so ẹni tó bá lò wọn bẹ láéláé kó fi jọ bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá bàbá bàbá tiẹ̀ tí ò kú tọ́wà tọ́wà kò kúkú sí máa kà àwọn bàbá lẹ́yìn títí tẹ̀ ka bàbá karùn-ún tá a máa ń bẹ láyé fa òní rí bàbá kẹfà mú wa ká pé bàbá keje táwọn ṣẹ̀ ti sọ bàbá kẹjọ ó túmọ̀ sí pé kí ni kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kú o eléyìí ṣe àpèjúwe wọn bó ti ṣe pàtàkì tó wípé kámọ̀ ìpéntọ́ lọ́wọ́ bá ti kọ kò sí yẹ̀ ọjọ́ kú kálukú kò ní tàsé ẹnìkan ò ní kú síwájú ọjọ́ kú ẹ̀ ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí wọ́n lọ ṣẹlẹ̀ lánàá àwọn adigunjalè kọ́lọ́wọ́n bá ní kásẹ̀ wọn kú ńlẹ̀ kọ́lọ́wọ́n bá kọ́ bá ní fi wọ́n jófin kó jẹ́ kí àlàáfíà kọjọba kó fúnjọba alágbára láti lè kápá àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀bàyéjẹ́ wọ̀lú wọ́n kó ba kò dúró gbẹ́jọ́ wá wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sọ́tún wọ́n yìnbọn sósì apá kan nínú àwọn èèyàn oṣù kí jáde lé wọn wọ́n dágbére pé lọ wá bí ó ṣe dáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ padà wálé mọ́ òkú rẹ̀ wọ́n mọ̀ rù wálé ẹlòmíì padà wálé ṣùgbọ́n tó ń tẹ̀jẹ̀ ní gbogbo ara tó ṣe pé wọ́n ti sẹ́lẹ̀ṣẹ̀ tí wọ́n bẹ lọ́sítù báyìí ẹlòmíì ojú rẹ̀ gan-an nìbọn gbà wọlé ẹlòmíì wọn ní bọ́ọ̀ wọ̀ lápá tó jáde lódì kejì subhanallah al-azim ẹ̀rí pé irú ìbàjẹ́ tó máa ń ṣẹlẹ̀ lórílẹ̀ tí ọba ti sẹ́sìn táwọn èèyàn katọ́ lọ́n kún bíntínù nínú rẹ̀ wàláhì bíntínù nínú rẹ̀ nítorí pé ndí òní òsè bẹ́ẹ̀ ẹni tó mọ ọlọ́run lọ́ba tá a jọ́sìn fún ẹni tó mọ ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ìpè ọlọ́run ọba ẹsẹ̀ mi ń bọ̀ sí olùgbọ́ olùrí ni ẹ dákun sí ẹ̀dán rúṣẹ́ ń wò onídánwó tọrọ mọ̀kọ́lọ̀ ń rí ọ ó sì mọ̀kọ́lọ̀ ọba ń gbọ́ ibi lọ́wọ́ afẹ́ forí pamọ́ sí tọ́lọ̀ ò ní rí ọ. àbí kí lèèyàn lè ní nǹkan àjà tó lè fi dẹ́rù bọ́lọ̀ òun tá a ni. torí di eléyìí àfi káwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run ká mójútó sin wa nípa apá mímójútó olólè jẹ́ ká láàfi ọ̀jọba àwọn ìjọba wa náà kó mójútó sin kó ọkà àwọn olùmọ̀ fún nítorí pé tíjọba bá mójútó sin tọ́ba ka olùmọ̀ kún àlàáfíà máa ń jọba lórílẹ̀‐èdè àlàáfíà máa ń jọba lórílẹ̀‐èdè nítorí wípé tíjọba bá mójú tẹ́sìn tí wọ́n kí ẹ̀sìn bọ́nú gbogbo nǹkan tó ṣe pé ẹni tí ó ṣiṣẹ́ lọ hospital ní hospital yẹn a department of religious affairs ibi tí wọ́n ti mójútó rẹ̀ sí wà lọ́spítù lọ́yọ̀ tó ṣe pé ẹni tí ń sàárẹ̀ àwọn kan ń bẹ tẹ́tí employ ní hospital yẹn tí wọ́n máa ṣàlàyé báwọn èèyàn ń pa àtọ́ lọ́run ẹ̀ sì kírun bàbá ẹ̀ sì kírun màmá ní ti ń ṣe yìí ọlọ́run ló mú wá ẹ gbà fọ́lọ́run ọlọ́run bó ti fún yín lálàáfíà ọlọ́run bó ní jẹ́ ráìdá ẹni tó sì jẹ́ pé ó ti já sí pé ó kú náà ni ìwọ̀n àwọn náà ni ó sọ̀nà tó ṣe pé wọ́n ràn án lọ́wọ́ tí ó fi kú sórí ọ̀nà ẹ̀sìn Islam tàbọ̀ngbà tíjọba wa ní kò sí tọkùn pẹ̀lú ẹ̀sìn inú sọ́jà ẹ̀sìn inú ọlọ́pàá ẹ̀sìn torí sìn bá wọ ọbẹ̀ àfà ọlọ́pàá kò ní kọ̀ láti fẹ̀mí tiẹ̀ lẹ̀ nítorí kálàáfíà ó lè bá àjọba sọ́jà kò ní kọ̀ láti fẹ̀mí tiẹ̀ lẹ̀ nítorí kálàáfíà ó lè bá àjọba torí pé ọmọ pé tó ń bá kú nítorí eléyìí àlùjánnà ni lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí má ara rẹ̀ pa rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé ikú wá bọ̀ lẹ́nu iṣẹ́ tó ń ṣe tí wọ́n sì mọ̀ gbogbo ẹ̀ náà rẹ̀ ni nígbà tí wọ́n bá ti ka ẹ̀sìn sí ọ létí tó yé ọ yéké ẹ̀rì pàlà fi ọjọ́ à. kọ̀kọ́ ní jẹ́ kó ọlọ́pàá táwa ní ọlọ́pàá tó ń gbẹ̀gún jẹ ni ọlọ́pàá kọ ọ̀rọ̀ náà kọjá tó o bá ti lè ọ̀dọ̀ nígbà tó ṣe pé wọn ò dúró déédéé wọn ti kọ́kọ́ dànù pẹ̀lú tọrọkọ́bọ̀ tí wọ́n ń gba àwọn òfura nítorí pé bí bàbàrà táwọn èèyàn ń bàbàrà wọn wọ́n ti gbowó rẹ̀ ọwọ́ àdánù ọyọ́gẹ́ rẹ̀ bí ìgbà tí èèyàn sáná tí gbogbo ẹ̀ wọn yọ dànù ni wọn dànù ẹ̀rí kí tọ́lọ́pàá bá ti yọ síbi kan ẹ̀ ọlọ́pàá subhanallah àti ti dànù ọjọ́ ti pẹ́ ó ti bí ẹlòmínú ọtí ti dànù torí pé àwọn ọ̀gá rẹ̀ tó ti kọ́kọ́ gbaṣẹ́ wọ́n ti fi wọ́n ti fi ti ọ̀dà rẹ̀ wọn la ẹ̀sìn òun ló lè mú kí àlàáfíà ọ̀jọba ìgbà tí wọ́n bá wọ́n sẹ́yìn ẹ̀sìn fáwọn èèyàn gbọ́ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi kò ní sẹ́nìkan tí òòyù abẹ́fẹ́ lẹ́pọ̀ ń fẹ́ jíwó olówó àmọ́ tí wọ́n ti pé wọ́n wá gbé bọ̀pọ̀ ń fẹ́ digunjalè la ilaha illallah ẹ̀sìn dáa pọ̀ so iná làwọn wá sọ pé kò sí kàn wá torí ní government level wọ́n ní kò sí tọ́ka àwọn pẹ̀lú ẹ̀sìn kálukú ọmọ ẹsẹ̀ tí tọ́ bá wù ní kò sí tọ́ka àwọn pẹ̀lú ẹ̀ ẹ ti rí pé náà ní dá wàhálà alẹ́ àwọn kan gbàgbọ́ yìí tí ọ̀dà kan wá ìgbà tí ìjọba ti ní kò sí tọ́kùn pẹ̀lú ẹ̀sìn wọ́n máa tan ní tí ọ̀dà ká láàrin àlùmà tó fi wá di pé wọ́n ń gbé ban wọ́n ní kó fi tọ́lọ́kọ̀ gbé gbà àwọn fẹ́ bá jà tẹ̀lé ó ti pẹ́ sẹ́ńtì máa béèrè irú rẹ̀ lọ́wọ́ alẹ́ haúsá pé àwọn kan sọ pé kìnnì kan kìnnì kan pé kan boko haram kìnnì kan táwọn yẹn ti ń sàlàyé ti pé àmọ́gbà tíjọba ní kò sí tọ́kùn pẹ̀lẹ́sì sẹ́wọ̀n pé kò ní gbọ́ security report wọ́n rí náà wọ́n kà subhanallah torí ẹ̀ ló ṣe jẹ́ pé àfi ká mójútó ọba bá wa táwa náà lè o a lè ṣe kí kálukú lágbolé rẹ̀ kó mójútó ẹ̀sìn o gbàtẹ́ máa ń tẹ́ àwọn mọ̀lẹ́bí yín lẹ́sìn àlàáfíà ọjọba alábòólé yín irú àwọn ọmọkọ́mọ tí digun jalè ti gbébọn káwọn wọn ò ní tinú ilé wa jáde ọlọ́run bá mọ́ fi sàdánwò fún wa. nígbà ti jọba ẹ̀rí pé àwọn ọmọ ẹ̀rí àwọn ọmọ tó fẹ́ràn tọ́ ọmọ tó ti lọ́wọ́ àwọn pọ̀ yín. bákan náà a i pé lórílẹ̀‐èdè ibi tó ṣe é pé àwọn ẹni tó yẹ kó jẹ́ nǹkan àwòkọ́ṣe rere wọ́n jẹ́ ọ̀daràn ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ti ṣẹlẹ̀ nígbà àwọn olùkọ́ tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn náà rí pé by all means àwọn sáfẹ́ lówó ni yálà ọ̀nà tó ń gbà láti fẹ́ lówó yẹn dáa àbí kò dáa wọ́n sáfẹ́ kówó jọ àwọn èèyàn jíìpù ni wọ́n ń gùn ní ìsìn kálukú náà fẹ́ kó jíìpù jíìpù yẹn ẹsìn mọ́ four million five million ẹ́ lẹ́kítọ́rà òun náà fẹ́ kó jíìpù lọ́nà tó jẹ́ pé owó oṣù rẹ̀ kọ́ ló fẹ́ fi ra o onáà máa wá àwọn creativity kan lóríṣiríṣi ikú kọ́ wọn sáfi owó subhanallah alazim bí ẹni tó sọ pé òun ní fi rìsọ́ọ̀tì hàn án àfi kọ́ nígbà tó fi hàn tó o tún yẹ bá ń o tún ló tún sanwó eléyẹn owó kí wọ́n á ní gbogbo eléyẹn náà àwọn training burúkú ló ń fún àwọn ọmọ nítorí pé àwọn ọmọ so àwọn ọmọ yìí náà bẹ̀rẹ̀ sí ní rò wípé òkè ó mì ní pé kò nídìí ká máa retí owó oṣù àti pé gbogbo ọ̀nà náà làwọn náà lè gbà lówó tún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ronú pé ọ̀nà tó tiẹ̀ tún yá ju ti lẹ́kítọ́rà lọ làwọn wá káwọn ọmọ gbé ìbọn ká ní. ọ̀pọ̀lọpọ̀ tó ń ba ayé jẹ́nu àfi ká payọ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ náà mọ́sálásí mọ́sálásí mi náà sọ àwọn ọmọdé le wọ́n dá gbogbo ìyẹn rí pé twenty million ìrọ̀lẹ́ kójọ yìí tuta ti mọ̀ pé tá a bá fẹ́ wó gbogbo nǹkan ká tó rẹ̀ mẹ́rin twenty million tó. so ẹ wá ti sẹ́wọ̀n ẹsẹ̀ débì kan ẹ mọ búlọ́ọ̀kù márùn márùn nígbà tó yẹn bá ní twenty million kọ́ wọ́n bá ní à bùkátà tó wá wà nílẹ̀ lẹ́lẹ̀ kó tó di pa àníkẹ́ dáwọ́ eléyìí gbọ́ la ilaha illallah nínú ẹ wá sọ pé hàn ah, ṣẹbi àwọn ọmọlẹ fílé ṣẹbi ìyàwó náà jẹ mọ́ jẹ ṣẹmọ pẹ̀lú mínú jẹmọ́ náà wá pé òkè nígbà tó jẹ́ pé kò sí takò wàláhì ìtakùláhà ṣẹba fẹ́ gbowó lọ́wọ́ wa ni àmọ́ tó bá ti kàn pé owó dọ́wọ́ ti yín tán kò sí takò wàláhì máa ń nà lọ́ àgàfóró rahim ni ṣẹmọ pẹ̀lú mínú jẹmọ́ lè gbé gbọ̀lọ́ bá lè mú owó gbé jáde ìwọ nìkan ò ní dájẹ́ subhanallah. sìnkú gbogbo irú àwọn wáyé àwọn náà ló kúnra wọn ló kúnra wọn ló kúnra wọn ẹ má ìsò ètò láwọn torí àwọn Nigeria limited ni ilé business ni ó ti hàn tẹ́lẹ̀ náà sò láwọn tó jẹ́ pé ẹ̀rí pé títọ́ chọ́ọ̀chì ọ̀sà dédé pọ̀ nítorí pé lè jọ ni ọ̀pọ̀lọpọ̀ wọn dálẹ̀ látàrí so eléyìí ó mú kẹlómi náà akápò òun ọ̀ya akápò mi ti lè kówó jẹ so kíjọ ṣẹlẹ̀ kákápò ọlọ́dá tiẹ̀ náà lẹ̀ torí gbogbo ẹgbẹ́ ìbá ti mú orí kọ sí bẹ́ẹ̀ lè rọ́rọ̀ wọ́n sì máa dáadáa mẹ́wàá fún un so àti dólè gbára àwọn chọ́ọ̀chì náà ṣòro nítorí pé ńgbà tó bá wo ìdámẹ́wàá ẹnìkan kó ten naira wá pé dúkìá tó nu kan wà tí ọ̀ ten thousand naira rí láyé tiwọn wọ́n sì ń wo ọ̀gá tó tó ságùtẹ̀ tí ọ̀sọ́ nù ikú wọn kó ten million fún ẹlòmíì ẹlòmíì ẹlòmíì wọ́n wá sí ìrò rẹ̀ ká àti kìíní iye owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì okò wọn ò ní dátọ́ ti lẹ́yìn tó kó wọn tó wo yọ bá gbé bàn yọ bá gbé bàn pé àwọn ẹni tó bá gbà òun sì fojú wọn rí mà gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn lọ borílẹ̀-èdè jẹ ẹ má ń sẹ́tì sọ tàwọn olóṣèlú tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lè ní wọn owó tó yẹ kí wọ́n fi lù sí wọ́n ń kó jẹ ni wọ́n ń kó mi ni ẹ rí i pé àwọn shirzimatun qalilatun minan nas ẹ̀ta oró èèyàn ní nàìjíríà ń bì àwọn lówó nàìjíríà wà lọ́wọ́ wọn àwọn ló ń yí pẹpẹ ẹ kàn máa ń kéèyàn hundred and kìíní kan million hundred and kìíní kan million ìyá níjẹ wọn ẹnìkan ó ti tó ọdún kan nìsín ó ń sọ̀rọ̀ nàìjíríà pé the giant of africa àwọn lárúbáwá ni nínú nínú mídìí mo ti ń gbọ́ pé nàìjíríà the giant of africa masha allah mi àtúnú àgbàwọ́n mílíọ̀nù mẹ́sàn-án ní ọtí tó hundred and forty million people lẹ́nu kan ni ní wà á ṣèlú fẹ́ ìdàmìn hàn àdàlà àdàd kí ló ń fa ní pípọ̀ a wàlẹ́ orí mi ti kọ́kọ́ fẹ́ fò lọ́gbẹ́ a ìṣèlú fẹ́ ìdàmìn hàn àdàlà àdàd kí ló ń fa ní pípọ̀ ní pípọ̀ tó ti kó gidi ó lọ sí i. aláàárù tí à ń jẹ wàhálà ẹbí ìgbà tó wà nàìjíríà ẹ rí i pé ìgbà míì jẹ́ máa sọ̀rọ̀ sí yàn yóò dùn yàn àmọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí sanalysis ẹ rí i pé wọ́n parọ́ wọ́n parọ́ ti ń jìyà ti pọ̀ tó ẹ̀wọ̀ èèyàn wọ́n ń wẹ́rẹ́ tí ń kówó jẹ́ ti mọ́ eléyìí wọ́n mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mẹ̀kúnnù náà fi ojú ọ̀nà mọ́ kálukú náà wọn kò ní olówó túláàsì. lẹ́yìn náà corruption pọ̀ débi pé nbo nìbọn ń gbà wọlé nbo nìbọn ń gbà wọlé kò lè má rí bẹ́ẹ̀ sẹ́mi kọ́ ọlọ́pàá tó dúró lọ́nà náà ọlọ́pàá ọmọ pé òun ni wọ́n ń pa wọ́lọ́fà tí ì bá sì wọ́lọ́fà ìgbà tí wọ́n jẹ́ pé gbogbo ẹni tó bá ti fẹ́ wọlé ní ìsinyìí báyìí ẹ̀ ní kí wọ́n sí bùtù wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá ti sọ wọ́n kú báyìí ọ̀yà gbòò ẹ sì mọ̀ pé ẹni tó ṣe nǹkan ètùfù tí ó ké ìsẹ́kùlé tó bá ti dọ́dọ̀ ọlọ́pàá tàì dọ́dọ̀ ọlọ́pàá twenty naira lọ́fẹ́ gbà àbí bẹ́ẹ̀ kọ́ ni two hundred wọ́n lọ ní ah, bàbá akẹ́pẹ́ o bàbá akẹ́pẹ́ báwo ọ̀daràn tí ó kó bọ̀ wá pọ̀ lẹ́nu ẹni tó ń bá wọn rí tọ́jú ẹni ọlọ́run ẹ masha Allah olùmọ́ni ẹ kìnnìkan wọn àgbà ah, ah, aláàjì bòtù. kí á là wá wá sí wọ́n sì mọ̀ pé àwọn ò ní fún àwọn lówó orí eléyìí àbí òye ẹ sí boot ẹ wá sí boot ok àwọn particulars ṣé ojú tèmi yóò lè ẹ kó particular fún nígbà tí ẹ kó particular fún chassis number máa wà títẹ̀ tèmi ni nígbà tí wọ́n bá wá tó rí ok correct engine number this is the normal place tí wọ́n máa ń fi engine number sí engine number ò sí ń bẹ̀ á ah, èmi mọ ọ̀rọ̀ mọ́tò yìí. yóò sá máa wo pé irú yín tó ń bá da yín dúró yóò máa bà yín lọ́kàn jẹ́ pé ẹ̀ní mọ̀gbà tẹ́ yọ bí five hundred five hundred kọ́ owó kíni gbogbo àwọn ọ̀daràn sì ń kọjá wọn fún ọ fifty fifty naira èyí tí ó kó bọ̀ wá lù wá pa àwọn èèyàn èyí tí ó gbé bọ́ǹbù wálé wá fún àwọn èèyàn mọ́lé subhanallah ilaadim ẹ eléyìí ṣẹ́ńjì nọ́mbà ibi tó yẹ kó kọ́ sí ni ah, fóònù Japan. subhanallah kéèyàn ọmọ ntọ́ yẹ kéèyàn ó ṣe kó sì má ṣe wọ́n wá fi ń kó bá láàrú wọ́n fi ń kó bá mẹ̀kúnnù wọ́n fi ń kó bá wọn nítorí pé ńgbà tókè bá ti bàjẹ́ gbogbo ìsàlẹ̀ náà máa wọ̀ ni torí ẹ̀ ló ṣe wá látẹnu Uthman ibn Affan radiyallahu anhu. ọsọ ọrọ kan tó ṣe pé ma bima idhab omi gold lọ́yẹ̀ ká fi kọ́ ó ní inna Allaha la yaz'a sultani ma la yaz'a quran ọlọ́wọ́n bá máa tara àjọba fi nǹkan míì rinlẹ̀ tó ṣe pé tó wá pàlù kúránì lásán là ń kà èèyàn létí wọn ṣe. tíjọba gidi ọlọ́wọ́n tara rẹ̀ mú nǹkan dáadáa wá lè tó ṣe pé tó wá pa alukurani lásán là máa ń kà fáwọn èèyàn wọn ò ní ṣe. eléyìí túmọ̀ sí pé tí ọba ti síjọba ń kọ́ gbogbo nǹkan ló lè ṣẹlẹ̀ kíkà sí pé èèyàn kan wà wọ́n pè president governor chairman local government councillor ni wọ́n ń pè níjọba fa àbí òye wa ṣebí Somali náà ní rúra àbí wọn ní Somali wọ́n ní president àbí wọn ní vice president wọ́n ní àbí wọn ní wọ́n ní mana wọ́n tún ní prime minister lórí irọ́ ṣé àlàáfíà wa mẹ́mẹ́ kò sí ń bẹ ọwọ́ àbí aláìsí nù torí ẹni tó tìjọba bá ti wà tí ọba function bí ìgbà tí ò sí àwọn náà sì mọ̀ láyé ipe ibi tí wọ́n ti lè ṣerú tí wọ́n ṣe lánàá nílùú yìí tí wọ́n sì lọ láàyè pọ̀pọ̀ pọ̀pọ̀ nítorí pé kí ni ìtumọ̀ ẹlikópítà náà rí kí ni ìtumọ̀ táǹkà torí wọ́n fi ẹlikọ́pítà lókèétì gbogbo ibi tí wọ́n bá wọ̀ wọ́n ò lè lọ. sọ ṣùgbọ́n tà àwọn ni ọwọ́ kì í jẹrà kéèyàn yọ ọbẹ̀ sí i àfi ká máa tàdúà kọ́lọ́ ọba wa tún sí i nítorí pé ọ̀rọ̀ nàìjíríà yóò gbàdúà o ó gbàdúà tó pọ̀ ó sì dá wa lójú pé àánú àwọn kan nu wa lọ́lọ́wọ́ bá ń ṣe tí ò ti fi dàrú wàláhì gbogbo àwọn tí majorílódì ó dàrú bàjẹ́ kó dìjà wọ́n mọ̀ para wọn kò sí èsì òsì ìṣẹ̀ nàìjíríà yìí ṣùgbọ́n àánú ọlọ́run pọ̀ lórí wa ọlọ́run dàpọ̀ mọ́ ìyọwọ́ àánú rẹ̀ lórí wa ẹ̀jẹ̀ á pọ̀ níbẹ̀ lọ́n kọ́lọ́mọ kó túbọ̀ bá a tún ṣe sí ká pọ̀ níbẹ̀ lọ́n ibi tó ti wọ́ ọlọ́run dàpọ̀ jó straight ọlọ́run dàpọ̀ ṣàánú wa àmọ́ òsì tàbí ṣùgbọ́n pé à ń jẹ wá lórílẹ̀‐èdè yìí wàláhì ẹni tó bá ṣe yọ̀ jẹ́ wá lórílẹ̀‐èdè yìí wàláhì kò dájú pé ó ríran kò sì dájú wípé máa yára alẹ̀ tó rú bá mú torí tẹ bá tètè yára alẹ̀ tó rú bá mú ẹ̀fọ́ ṣe ṣége fún yín ṣe ìyanu àbí èsè yà wàláhì ìyá inú ìyá náà la wà báyìí ẹ rí i pé kò sí ná àbí bẹ́ẹ̀ kọ́ ni subhanallah tí èyí ṣe ipe bóyá two hundred years ago láwà iná wa ń bẹ nǹkan fáàrí má lórílẹ̀‐èdè ilé ayé lónìí kò sí nǹkan fáàrí iná ọ̀gbọ́dọ̀ ṣẹ́jú ní àwọn ìlú tó kéré sí nàìjíríà yìí kì í ṣẹ́jú àmọ́ àparọ́ ẹ má bá wọn sọ o the giant of Africa ẹ má bá wọn wí o àbùkù ni o àdórí pé the giant of Africa in poverty the giant of Africa in in suffering the, the giant of Africa in corruption. The giant of Africa in lack of security, the giant of Africa in what? Darkness. O kú díẹ̀ káàtó wàláhì. Orílẹ̀-èdè tíjọba ò ti dààmú fáwọn èèyàn. Omi tó bá yẹn mu tí kọ́lẹ́rà bá dé nígbà tẹ́ bá kú débì ká oògùn wá. Bẹ́ẹ̀ ni Nàìjíríà rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Tẹ́ bá dé lu yìí nísìn, wọ́n láwọn ní wọ́ta, wọ́n ń tanra wọn jẹ. Kí ni jẹ́ wọ́ta gan-an mi ò tí ẹ̀ mọ̀ dáàmù páwọn ní dáàmù dáàmù méjì kan àfa kọ̀dájú pé omi táàpù kan lù yìí kí ni wọ́n fẹ́ kan sí wọ́n ní ẹ́ńjìnì kan ti bàjẹ́ ẹ́ńjìnì òyìnbó tí wọ́n rọrù rẹ̀ gbogbo wọn ti kú ẹ́ńjìnì bá bàjẹ́ àtúnṣe tí ọba gba tuntun ṣe kára mi ẹ wá wà tọdún náà àwọn kan náà wọn á mọ bá wọn dárin wọn mọ bá wọn dárin aláìgbọ́n pé àwọn ò rí túnṣe ni wọn ò rí kí ni tún ṣe àbí lajú àbáwọn kan jẹ látara pé kò sómi nítorí pé àwọn kan ṣe wá àwa náà sì tún bá wọn gbé e nítorí inú kọ́mọ̀ sómi ẹ̀rọ làwọn ti ń jẹ táǹkà àwọn ò sì tà ẹ̀ràn kí wọ́ta náà làwọn ti lọ pọnmi wọ́n sì wọ̀lú water for sale drinking water not for drinking ẹ̀yin náà tún máa wò ó náà ké yẹs yẹs wọ́n ti ẹ̀ ń sànù mẹ́kọ sànù báwo sànù báwo omi sì kún dààmú kọ́dà ń lu kanu lẹ Yorùbá yìí ká fowó kọ bò wọ́n láti rí lọ́dún kan ti lọ bí ọdún mẹ́wàá báyìí tọ́ lọ sílùú yẹn òjò wa rọ̀njọ́ òjò tó rò tómi tó kún gbogbo orí títì wọ́n bi àwọn tí mo lọ bá pé ah. tójú náà lọ rọ̀ tó tómi rẹ̀ wá pọ̀ tó bá wọn ní àkèké sójú wọn sí dààmú ni sí dààmú báwo wọn lómi ti pọ̀ ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ nígbà tí wọ́n fún àwọn èèyàn lómi mu tó òjò tó wá rọ̀ ẹ̀rú wọn bà wọ́n pé bà wọ́n pàpọ̀ jù tí ó fi wá kó kí wọ́n rí fọṣọ ń bẹ̀. owó láti san òkè sọ̀rọ̀ o kẹ́ ẹ máa wo àkà àwọn èèyàn dúdú wọ́n tún di omi lọ́nà omi ò ní dọ́dọ̀ wa kò sómi kò síná àwọn tí wọ́n ń sanwó àìsíná bẹ́ẹ̀ ni àbí wẹ́ẹ̀ tẹ̀lé wọn kó bíìlì wá nísìn nepa ó tún sọ pé àwọn àbí phcn lẹ́ńpẹ́ wọn nísìn àwọn ká wáyà yẹn pé à ẹ dàpọ̀ ẹ̀ka àtúgbò yín lówó lórí kíka rẹ̀ sẹ́ni tó bá ka tó wọ́n ti mọ̀ pé àwọn ká o wọ́n tún máa mú bíìlì wá pé à ah, ibẹ̀ ti yìí you continue paying <laughs> la ilaha illallah ẹ dàpọ̀ sórí léde ni ìjọba ò sí tabawa wípé wọn á pariwo tẹ̀lé nìkan lẹ́yìn you must do it no shaking no shaking ẹni tí ń shaking tẹ̀ ní no shaking kò sí ná ẹni no shaking. kò sómi ẹni ní ó ṣèkìn gbogbo títì ògèdè kòtò gbígbà tí yẹn fẹ́ ro kà títà yàrá wọ bòmí à ń ṣe gà ẹ tún máa retí gbà tí kejì ọwọ́ pé a ọlọ títì ibi tí wọ́n ti kó àwọn mọ́tò ìwọ òní báyìí. wọ́n sì láwọn ẹni tí ń ṣèjọba náà máa gbarú títì bẹ́ẹ̀ àmọ́ àwọn ti fa òdúdú sójú wọn èrí ràn. wàlá hawla wàlá quwwata illa billah. ní ti ṣe wá pọ̀ lórílẹ̀‐èdè yìí o wàláhì ń ti ń ṣe wá pọ̀ lórílẹ̀‐èdè ìjọba ò sì kí ọ̀n kankan fún wa wọn ò sì kí omi fún wa ẹ sì mà wípé ọ̀pọ̀lọpọ̀ ń ti ń fa orí kánsà ní wọ́n sọ pé ní Egypt lọ́dọọdún ilẹ̀ yẹn hundred thousand ní kánsà mú wọn àrùn jẹjẹrẹ torí kí ni torí omi kómi tí wọ́n mu ìjọba ọ̀dààmú ń bẹ̀ náà pẹ̀lú omi táwọn èèyàn mu ṣe é mọ̀ pé Nàìjíríà wò sí ní ẹni tí ń ṣe strategic studies láti mọ irú àrùn tí ń ṣẹlẹ̀ látàrí omi kómi tá a mu látàrí àìsí náà yọ̀ọ́ lọ́mọ iye àrùn tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àbí mẹ́kọ̀ọ́ ẹ̀fọn ń bọ̀ wá jẹ orí ọ̀pá àbò nípa ọ̀pá òsínà sẹ̀mọ̀ kí ètí ń jẹ ọlẹ́sẹ̀ ọmọ jẹ ọlẹ́sẹ̀ ètí ń jẹ ọlẹ́kẹ̀ ọmọ jẹ ọlẹ́kẹ̀ ọmọ wa tó pa lóńgó ń dòkó ọmọ ọkọ kí ló dé. La ilaha illallah. torí kò sí kò sí náà because the first step of security ní kóbíkíbi láyé òun náà ní electricity there must be light tí o bá síná kò sí security ẹ̀yin náà ti mà gbogbo àtìbàjẹ́ gan náà àwọn èèyàn dúdú kíní kan àjẹ́ kíní kan oṣó kíní kan èmèrè kíni wọ́n fẹ́ òkun náà làwọn náà fẹ́ torí tẹ́ bú wọ́n ṣe ẹni tí o bá ti lè fira rẹ̀ hàn mà pé èèyàn bú náà ni inú tí wọ́n mọ̀ ọ́ dùn pẹ̀lú sóòkù ẹni tí ń ta jẹnẹrétọ̀ náà sínú rẹ̀ ó dùn pé kíni ó dé inú rẹ̀ òkúkú ní dùn alábẹ́lá ńkọ́ inú tiwọn náà ní dùn gbogbo wọn tí àti wọn wá ń gbà títí bí jẹnẹrétọ̀ máa ń dún lórí owó ni tó bá bàjẹ́ inú àwọn tí ń tún sínú tún dùn tó nínú kọ́ bàjẹ́ lówó tí wọ́n wà irú orílẹ̀-èdè wo ní jama public school wọ́n gba débi pé wọ́n nìkan mọ́ ọ́n mọ́ ọ́ chọ́ọ̀kì wá ẹ̀sìn lẹ́yìn fún wa lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ẹ̀dá kan ẹ̀kọ́ ọ̀fẹ́ náà dáa wọ́n lè tún wọ́n tutù kún ní kọ̀sọ́wọ́ gbálẹ̀ àwọn àwa dáràn hospital wọ́n máa parọ́ wọ́n ní ẹ ọmọ ọdún kan sọ́dún márùn ẹ̀rì tí wọ́n máa kéde rẹ́díò báyà yẹn ò tí ì bímọ bẹ́ẹ̀ ọmọ ọdún kan sọ́dún márùn wọ́n ní ìtọ́jú rẹ̀ ọ̀fẹ́ nì ọ̀kẹ́ tí wọ́n bá lọ́mọ ọdún kan sọ́dún márùn dán wò lọ́sípítù tẹ́ bá ti wá gbé dé mọ́ wọn à ní ṣé ẹ̀ ní fọ́tò rẹ̀ <laughs> ìyẹn ni kókó lè ba àgògùn ọ̀fẹ́ wọ́n tún lẹ́ fọ́tò rẹ̀ tí wọ́n kú ti mọ̀ páwọn ẹni tó lọ́sibítù náà ń fún bẹ́ẹ̀ tòró náà lè fún bàbá ọdún mẹ́ẹ̀ẹ́dógún lóògùn kọ́ wá kọ́ ọmọ ọdún márùn làwọn fún kókó owó rẹ̀ àpò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìjọba náà wá ní ẹ fọ́tò wọn bẹ̀ ká lè mọ̀ pọ́ ẹ fún ni nàìjíríà ó lè mú fọ́tò ọmọ kan wá nílé lọ́sibítù àbí kò lè ṣe é yọkàn fún bàbá seventy years lóògùn pé bàbá ẹ sanwó ẹ̀ yóò sì lẹ́fọ́tò ọmọ ọdún márùn-ún mọ́ ọmọ tá a fún nù àgbowó subhanallah nígbà tẹ́yìn bá wá wo protocolu kọ́ mo lè ba àgbògùn ọ̀fẹ́ tẹ́ ẹ wo tẹ́ ẹ rí i pé ah wàhálà yìí pọ̀ á tún padà lọlé á lọ mú fọ́tò wa ẹ̀ ẹ́ tún fẹ́ kíní kan báyìí ẹ̀ tún fẹ́ kíní ah, ẹ jọ èlò lẹ́gbàá gan gbogbo ẹ̀ náà ni mo ju two hundred lọ tá a máa ṣe wàhálà ara nù ẹ gba two hundred subhanallah orílẹ̀-èdè tó bá jẹ́ pé wọ́n fi rọ́jọba àwọn èyí tó ẹgbẹ́ à ń tọ́jú ọmọ ìlú wá sí wá di ká máa rẹ́kọ́ọ̀dù àmọ́ ìgbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ à ń tán kó sì di fáìlì jàǹbá pọ̀ ẹ̀dá wa náà máa wo ibi tí kálukú wa náà ti ń ṣiṣẹ́ tó ń jàǹbá kọ́lọ́pọ̀ nù wa náà because ó dùn sọ àwọn tí kálukú náà bá yẹra rẹ̀ wọ́n rí pé àwa gan la contribute tí orílẹ̀-èdè fi bẹ̀ẹ́ gbogbo bíkíbi tí kálukú náà bá wà ẹ rí i pé àwọn àbàjẹ́ kan wà táwọn òwú tí ọ̀yẹ́ ká wù láwọn nǹkan tó ṣe pé wọn kì í jẹ́ kórílẹ̀-èdè oníláárí wọn kì í jẹ́ kórílẹ̀ ó lọ síwájú kò bá jẹ́ private sector lẹ́lòmíì wà ìwà àbàjẹ́ ló ń wù bẹ́ẹ̀ káwọn sẹ́tì sọ public sector because bí òun ṣe ń ṣe nǹkan òun ní nǹkan náà ló ṣe tiẹ̀ lọ́la tó bá sì bàjẹ́ lágbọ̀n rẹ tó bàjẹ́ lágbọ̀n ilé tó bàjẹ́ lágbọ̀n ilé náà ní rìsọ́ọ̀tì ti pé Nàìjíríà bàjẹ́ because lódodo kése gbogbo nǹkan náà níjọba lè ṣe láwọn ìlú tó lọ síwájú láyé ọmọ ìlú náà ló ń túlù rẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí pé nísìn mi lè wà nù ọkọ̀ nísìn kí ha kẹlẹbẹ ha kí n sọ sórí títì ṣé ẹ̀rọ̀dúrà lọ́ọ́ ha kẹlẹbẹ sórí títì ṣebí mi mọ ha kẹlẹbẹ sórí títì ṣebí àwọn náà láti máa rí kẹlẹbẹ o tọ ìgbà tẹ́yìn ọba sọ fún mi pé bàbá ẹ máa ha kẹlẹbẹ bẹ o tẹ̀rọ pé tẹ́ ẹ bá ti sọ bẹ́ẹ̀ kó dàbí wọn ha bẹ́ẹ̀ ọkàn mi ò máa jẹ́ mi pé a ah, ìdí mo ṣe ẹ̀jẹ̀pà ẹ̀dá sórí títì kéke ni wọ́n wàá gbà ṣé ìwọ́ gbẹ nìkan pé kọ́ máa gbà sẹ́mi kọ́ra náà là ń borí léde wa jẹ́ ẹ dákun torí tọ́lọ́ kẹ́lẹ́ bá a mọ̀ pé àwa gan ọ̀dà ẹ jẹ́ kí kálukú wa lónìí tá a bá padà délé wa ká wo ẹ̀yìn ilé kálukú ẹ wò bó ló ṣe rí ṣé ibẹ̀ ṣe jókòó ibi tí ilé wa ti fẹ̀yìn ti ilé ẹlòmíì ṣé bẹ̀ ṣe gbà àfa àwọn nǹkan tí yẹn ọmọ rí ń bẹ̀ wọ́n dà pọ̀tọ̀pọ̀tọ̀ òórùn burúkú àbí bẹ́ẹ̀ kọ́ ni ah no no go no area níbẹ̀ yẹn bóòlù ti jẹ́ no going area there mustn't be a place where you call no going area in a residential area gbogbo bíkíbi lọ́yẹ kéèyàn lè jókòó so ṣùgbọ́n la hawla wala quwwata illa billah mọ́pọ̀lọpọ̀ àwa nísìn ìgbà tí àwọn ilé tiwa síra ṣe wò ṣé títì náà ṣe wá wò sẹ́wọ̀n káwá gan ọ̀dá ẹ̀ wá níjọba òṣè títì sẹ́yìn tún lè ti yín ṣe. àkàràmọ̀kúmọ̀lá ẹlòmíì tẹ́ bá wọlé rẹ̀ ẹ̀ mà ní fẹ́ jókòó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí kẹ́yìn máa wò pé àga yẹn tẹ́ bá jókòó lórí kìnnì kan tè má sọ yín especially tó bá yẹ pé kọ́lù aṣọ yín light àmọ́ tó bá jẹ́ dúdú náà ní sẹ́yìn pé gírísì sábà hàn lára aṣọ dúdú. àwa tá a wá rí bánú lé wa àwa dé títí àwọn aha ìjọba ò ṣe nǹkan kan kí ni ìwọ ṣe nù lé rẹ. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwa gan fúnra wa dá as Nigerians a gbọ́dọ̀ túnra wa ṣe because súnà ọlọ́ọ̀ ni pé tá dá ẹjọ́ dá ní ọmọ sọ lórí wa tá a bá ti dá bá a ṣe rí náà lọ lórí wa ọmọ rí torí àwọn sọ pé nù àìbù zamanana wàlà àìbù fínà wàmà àlè zamanina àìbù tiwana. à ń kàn bú gba wa ni torí kò gba wa àwa di eléyìí báyìí eléyìí ti àtúnṣe tọ́lọ́mọ bá bá fún wa látúnṣe ṣe lórílẹ̀‐èdè yìí káwọn náà tiẹ̀ lè tẹ́gbẹ́ kásẹ̀ gbé hàn láwùjọ ọmọnìyàn nítorí pé orílẹ̀-èdè yìí báyìí kò sí nǹkan téèyàn fi dàgbà bò fún wa kò sí nǹkan fi wa. kò sí nǹkan tí wọ́n fi sọ̀rọ̀ láyé tọ́lọ̀ wọn bò fún wa ṣùgbọ́n tó kù wá kù náà ni pé kí gbogbo wa ká dúró dọ̀ àti olórí àtẹlẹ́mù tí gbogbo wa bá ti lè dúró dọ́gba ẹ rí i pé wàláhì orí ọlọ́run máa sàn wá bá wa ni orí ọlọ́run máa sàn wá bá wa torí ọlọ́run bá ti sàn wá bá wa ẹ rí i pé àṣebàjẹ́ ó dínkù àwọn ọ̀daràn ó dínkù eléyìí ò tàn sí pé ó ń jalè ń tọ́ da lóṣè o ẹ wá wo ẹ̀sìn wọn ẹ wá wo ẹ̀sìn ó le tọ́jà lè tọ́wọ́ bà sẹ́mọ̀tọ́lọ̀ ní ká fojú ẹ̀rí irú àwọn tí ó jẹ́ adigunjalè ń ọlọ́ni innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilafin aw yunfaw min al-ard dhalika lahum khizyun fid dunya tí wọ́n sì ń gbìyànjú àti balẹ̀ jẹ́ tí wọ́n jẹ́ òbílẹ̀ jẹ́ ọlọ́run ní ẹ̀san wọn onáà ní ayọ̀kọ̀ tẹ́lù ká pa wọn ní pípa kì í ṣe pípa lásán ní pípa gidi ọ̀hún sọ̀lọ́wù àbí ká kà wọ́n má gbélé láàyè ẹ mọ̀ pé èèyàn kú wọ́n kàn àti èèyàn ò tí ì kú wọ́n ń kàn èwo ló le kò tí ì kú wọn kàn ẹ dákun tẹ bá wá èso twelve tẹ gbé sí agbárí hàn kárí pé orí gba eight okùn mélòó okùn mẹ́rin mẹ́rin yẹn wá dojú kọ gí sẹ́mi pé eight tó wọnú orí hàn á ah, àbá ikú oró sẹ́mi pé àmọ̀ tí wọ́n sì wá fún un gan ó tó níyà ọlọ́run ní aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf àbí ká gé ọwọ́ àti ẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ la ilaha illallah ètò ẹ bá gé ọwọ́ ọ̀tún rẹ̀ kẹ́tù gẹ́gẹ́ sí òsì yọwà yọwà yọwà jẹ pé tọ ètò bá gé ẹsẹ̀ òsì ẹtẹ bá gé ọwọ́ òsì rẹ̀ kẹ́gẹ́ ẹsẹ̀ ọ̀tún aw yunfaw min al-ard àti kẹ́ káwọn kúrò lórí ilẹ̀ pátá wọn mọ wá wádìí pé ń bo lọ́wọ́ à táǹgùrù ẹ̀ mọ̀ ẹni tó ṣe tẹ́nìkan ò ṣe rí ó yẹ kójú rẹ̀ orí tẹ́nìkan tójú ẹnìkan ò rí rí. ọlọ́ni kí wọ́n á ní kí ló fà á tá a fi báyìí fún wọn ọlọ́ni dhalika lahum khizyun fid dunya eléyìí jẹ́ ìdójútì fún wọn nílé ayé ń bì ọ̀wọ́ ilé adúrú tọ́lọ̀ ní kó ṣe fún wọn ìdójútì lásán lọ́lọ́run pé lọ́run wọn kọ́ walahum fil akhirati adhabun adhim ìyà tó tóbi wọn bẹ fún wọn lọ́rùn ọlọ́ba ọlọ́ba tó tóbi ọlọ́run tó tóbi wá níyà tó tóbi tobi, bẹ fọ́ dáràn tó dáràn tó tóbi sẹ́mi pé yà ń tóbi àbí ò tóbi ọlọ́run ọba dákun ṣàánú wa. eléyìí lọ fà á ló fi jẹ́ pé ibi tí wọ́n máa ti ń lò fún ọlọ́run ní àti gba nǹkan ìjọ ní tó ṣe pé nǹkan oníkan ni ọmọ wù láti Habiba anha wọ́n ni tó ń tọrọ yẹn ẹnìkan ò lè fi kúndú ayé yẹn ẹnìkan ò lè dínkù bẹ́ẹ̀ ẹnìkan ò lè pààyàn kó tó dọjọ pé yẹn níta wá fẹ́ gbogbo ọ̀rọ̀ fi débẹ̀ ni pé irú ẹni tí ó sì kò ń gẹ àìdá yẹn lọ lánàá ṣé a sọ pé kú kó tó ni tẹmọ pé ní yorùbá ní yorùbá ti ti lọ. ẹlòmíì ó tún ní ọgbọ́jọ́ ọlọ́jọ́ ọlọ́jọ́ ọlọ́jọ́ bá wò. àti ìwọ ìwọ lè gbà pé o mú déètì o ń déètì òfin tó jọ bẹ́ẹ̀ yorùbá ìsìn nìyẹn ṣùgbọ́n nínú òfin ọlọ́run ọjọ́ kú rẹ ló kù ibi tọ́lọ́run bá gbà pé ó gbà kú iná lọ́ọ́ gbà kú tọ́lọ́run ti kọ ikọ́ gbà kú ibẹ̀ náà lọ́ọ́ gbà kú tó bá ń kù sẹ́jú kan kí àwọn òbílẹ̀jẹ́ yẹn kí wọ́n yé wùwà wọn tó lóun ti kọ́ pé bẹ́ẹ̀ lọ́ọ́ gbà kú òní mọ tó gbé ọ débẹ̀ tí bá rí lánàá náà ẹni tó jẹ́ pé iwájú ọ̀kan nínú àwọn ààyè tí wọ́n fi bọ̀ bọ̀m̀bá yẹn ibẹ̀ ní máa dúró sí lọ́lọ́kadà tó ṣe pé tí ọba ti débẹ̀ kò tí ì ríbi tí ó tòsí ṣùgbọ́n tó sì ṣe pé lánàá ìgbà tó wẹ̀ tán ìyàwó ń fún un wọ́n pè ní lọ́ọ́bí ó ní ẹ̀ máa ti ń ṣe mí ni ẹ dìde lọ́ọ́bí sẹ́ni tí wọ́n ń ṣe bí ó ní ìmọ̀ ti ni ah, ah. la ilaha illallah ó sì níwájú òṣèlú báńkì yẹn ló máa subhanallah kọ́mọ lọ ọkàn gbélé gbọ́ pé n ti ń ṣẹlẹ̀ so wọ́n pe ha tí mo bá ti lọ àkọọ́lẹ̀ òsì ni ma asabaka lam yakun liyukhti'ak wa ma akhta'aka lam yakun liyusibak rufi'atil aqlamu wa jaffatis suhuf. ntọ́ sí ọ àkọọ́lẹ̀ pé yọ tàtẹ́ èrè òsì lọ́pàá ló fi sí ọ èyí tí ó sì sí ọ kọ̀sákọ̀ọ́lẹ̀ pé yóò sí ọ lọ́fàá ni òfin sí ọ mọ́ rẹ jẹ kọ́mọ akọ bòńdè kan pé ah wọ́n wí bẹ́ẹ̀ ó sì jẹ́ bí wọ́n ń tan rẹ níjọ́ tí ó sí ọ náà ó ń dè wọ́n wà lọ́rùn rẹ ó tún wà lọ́wọ́ rẹ tí gbogbo ẹ kọ́lẹ̀ èyí tí ò sí ọ kò sákọ́lẹ̀ pé yóò sí ọ ni ọ̀hún mọ̀ pé kékeré tọ́lọ́ fi kọ àkọọ́lẹ̀ wọn ti gbé ókè ó ti pẹ́ ibi tá a ti kọ àkọọ́lẹ̀ sí ti gbẹ́ torí di eléyìí báyìí ẹnìkan gbọ́jọ́ ọlọ́jọ́ lọ àsìkò tọ́lọ́ ń pè lọ́jọ́ kú wọn ni wọ́n kú ọ̀nà tọ́lọ́ ń sì kọ́ pé wọ́n gbà kú ni wọ́n gbà kú torí di eléyìí lọ́sọ̀ pé wọ́n man lam yamut bis sayfi mata bi ghayrihi tanawwa'at al-asbab wal mawtu wahidu ẹni tí wọn bá fi dà bẹ́ lórí dànù ó lè gbọ̀nà míì kú ọ̀nà tá à ń gbà kú lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kú kan ni bẹ́ẹ̀ sì ni ìgbà tọ́jọ́ kú ẹnìkan bá ti dé walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́wọ́ bò ní lọ ẹ̀mí kan lára tọ́jọ́ kú rẹ̀ bá pé o. ló fà ló fi jẹ́ pé ẹnìkan nínú àwọn tọ́lọ̀ ní kọ́kọ́ bẹ láàrin ìgbì tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ nítòsí ọjọ́ wa lójú ó sì sàmì ìmánì rẹ̀ ó ní wàláhì ó ń wa táìzì ni ó ti wá wà láàrin gbùngbùn kínní yẹn ńgbà tán ti bẹ̀rẹ̀ níbi awóyáyá tí wọ́n sá ń dà bọ́nlẹ̀ ó ní ìbọn yẹn lu mọ́tò rẹ̀ láti sáìdì kan sí sáìdì míì ọlọ́wọ́n bò ní kí nǹkan kún ó ṣe ó ní wàláhì ibi tó ń wà ó ti gbẹ́ bẹ́ẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní ronú bẹ̀ pé tanimọ̀jẹ́ lówó tanimọ̀jẹ́ lówó kí n tètè pàkọ́lẹ̀ rẹ̀ la ilaha illallah àmì ìmánì nù jàmáà ìwà sẹni tọ́jọ́ pé irú rẹ̀ ṣẹlẹ̀ sí wọn pé tani mo ṣe o ìyá burúkú rẹ̀ sì ti ní rí o bàbá kan sọ pé o ti tàkàtì mi lónìí láàárọ̀ yìí kí ni gbogbo rán dáradára lẹ́ẹ̀kan náà ló ti bẹ̀rẹ̀ sí ní rò pé tani mo jẹ lówó torí pé ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ wípé nafsul mu'mini àbí nafsul mayyiti marhunun bidaynihi hatta yuqda an ẹ̀mí òkú yóò jẹ́ ń tà sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nígbàdùn nínú sàárì rẹ̀ títí tí wọ́n fi san gbèsè yùn.

àti ní kó múra sí kọ́ máa ké dáadáa sóyè káwárì bí ó kú bí ò ní kú tò nítorí di eléyìí báyìí eléyìí fi hàn wá pé sẹ́rí gbogbo ògbà pátá èèyàn gbọ́dọ̀ wà nínú ìpalẹ̀mọ́ níbo ti ṣe tó àdùn wò ọ̀tọ̀ kíkorò kú kan náà ni tó bá ti wá wà nù palẹ̀mọ́ àbámọ̀ rẹ̀ ò ní pọ̀ nígbà tó lọ́wọ́ bàbá pé kíkó dé ọlọ́wọ́ bá mẹjẹ àsìkò ń gẹ ẹbú so nítorí délé yìí gbogbo òpò tí èèyàn bá wà láyé kí èèyàn máa rántí Ọlọ́run kí èèyàn sì máa mà èèyàn nídìí kó lọ́fọ́ yẹn kí èèyàn tó kú èèyàn sì nídìí kí èèyàn bọ́ sínú jàǹbá kí èèyàn tó kú èèyàn sì nídìí ká èèyàn jábọ́ látòkè kó tó kú lọ́jọ́ kú bá ti tó o lè jókòó ní ìsìn tí wọ́n kàn rí pé òmí máa ní ọ̀tàn àbí ọ̀tàn ọ̀tàn náà nù so àmẹ́ni tí ń sin lọ́hùn tọ́gbà fọ́ lọ́hùn tọ́fọ́rọ́ rẹ̀ mọ́ lọ́hùn àbámọ̀rù ń pọ̀ àmọ́ kò sẹ́ni tó kù tí ò ní kábàámọ̀ o so ṣùgbọ́n ẹni tí ń sin náà tọ́jú ẹni ọlọ́run lódodo àbámọ̀ àwọn ò ní pọ̀ ọlọ́run bá kó sí wa lẹ́rù rẹ̀. anabi wa sallallahu alayhi wa sallam wọn á sọ fún ummu habiba wọn ni walaw kunti sa'altillaha an yu'idhaki min adhabin fi nari aw adhabin fi qabr kana khayran aw afdal la ilaha illallah anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ní títọrọ tíwọ ìyàwó wa tó ń tọrọ pípọ́lọ̀ jẹ́ kẹ́mi àwọn ọkọ ẹ̀ka kógùn ìyẹn anabi sallallahu alayhi wa sallam tó sì tún tọrọ kẹ́mi bàbá rẹ̀ ogun ìyẹn abu sufyan radiyallahu anhu tó sì tún tọrọ kẹ́mi ọmọ ìyá rẹ̀ ogun ìyẹn muawiya radiyallahu anhu eléyìí sọ̀nà o eléyìí sọ̀nà fún ẹni tó yẹ kó ọmọ tọrọ ní pé kọ́lọ́ ọba sọ níbi ìyà kan nínú náà kọ́mọ̀sí ọlọ́mọ aná kó sì sọ níbi ìyà èyí tí ń bẹ nínú sàárè kọ́lọ́mọ bá ọmọsí ọlẹ́ni tí ó di ìyà sàárè kana khayran aw afdal eléyìí ni ó jẹ orí fún ọ ńlọ́lọ́lá jù fún ọ. ìyẹn ni pé máa tọrọ kọ́lọ́mọ ọmọsí ọlẹ́ni ìyà kọ́mọ̀dé náà tọ́ sí ọ kọ́mọ̀sí ọlẹ́ni ìyà kọ́mọ̀sí ọlẹ́ni tí wọ́n fi ìyà sàárè jẹ eléyìí ló yẹ ọ́ kì í ti pé sallallahu alayhi wa kébọlọ ń ṣe ròyìn rẹ̀ ni bil mu'minina ra'ufur rahim aláàánú oníkẹ lọjẹ fáwọn olùgbàgbọ́ òdodo anabi wa kì í rí pé kéèyàn ṣàìdá kó wá dákẹ́ bá ṣàìdá anabi ó tún si sí anabi alayhi ti ṣe máa ṣe ń tiwa àyè sòótọ́ tí máa ṣàìdá tí máa hùwà tí ọ̀dá ní torí nítorí gbà tó ródòdó tó ọ̀sọ́ fún yóò padà hàn sí kó ń sábòsí sóun ní dodo fún ọ̀rùn fi wá bó ṣe sọ nítorí délé ó rí pé bẹ́ẹ̀ tó wá kórìíra rẹ̀ yóò pọ̀ ju kọ̀ sódódó fún lọ tó bá fún yóò bínú nítorí pé òun ara rẹ̀ dodo ńgbà ọba ya yọkọ padà mọ́ lódodo ńgbà tó bá rọ́nà yóò tún padà wá dì mọ́ pé ẹ ṣe tẹ̀ fún mi. so tó bá ṣe dáadáa ẹ sọ fún pé dáadáa ló ṣe kó lè bá a múra sí dáadáa ṣiṣe ṣùgbọ́n ká máa wá kúnu ká máa tanra wa jẹ káwa yóò bẹ́ẹ̀ sòótọ́ àwọn yóò bẹ́ẹ̀ sòótọ́ àwọn yóò bẹ́ẹ̀ sòótọ́ sí ìwà dáadáa wa nù sọ́mà ti rí sẹ́nìkan sòótọ́ ní ah, ilẹ̀ haúsá ló ti wá àwọn haúsá máa ń sòótọ́ àmọ́ àwọn yóò bá àwọn èyí sòótọ́ sí ìwà dáadáa wa ni kẹ́ máa ròyìn ara yín pé àwa yóò bẹ́ẹ̀ sòótọ́ ajẹ́pẹ́ ni búnu ẹni dáadáa láyé Muhammad sallallahu alayhi wa sallam wọn ni alaykum فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة ولا يزال الرجل يصدق ويتحرى الصدق في قوله حتى يكتب عند الله صديقا أبي صادقا أنا بني أما سدود نتركو دودو تاريه أما أقويني لو سيدي دادا سي أو أنت باري سيدي دادا ودودو نوانسو دادا سيسي أوي أما أقويني والجنة èèyàn wá ní yéésù òdodo kó sì máa gbìyànjú àti rí pé gbogbo ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ òdodo ló ń sọ títí tọ́lọ̀ wọn fi ni kí wọ́n kọ àkọọ́lẹ̀ gbólódodo lélẹ́yìí wa iyyakum wal kadhib Ànábì ẹ ṣọ́ra fún pípa fa innal kadhiba yahdi ila al fujur nítorí pé irọ́ pípa a máa pè ní lọ sí di ìdẹ́dẹ̀ ìhùwà ọ̀daràn wa innal fujura yahdi ila an-nar bẹ́ẹ̀ sì ni ìwà ẹ̀ṣẹ̀ tẹ́ rí yẹn a máa pè ní lọ sídìí náà ni. wala yazalu rajulu yakdhib wa yataharra al-kayba fi qawlihi hatta 'inda Allahi kadhiba. èèyàn oníyé purọ́ kó sì máa gbìyànjú àti purọ́ gbogbo àti ó bá títí tọ́lọ́ wọn fi ní kó ọ̀pọ̀ àkọọ́lẹ̀ kó a lélẹ́yìí ah ọlọ́ndàkùn mọ́kọ̀ tiwa láìda ẹni tó ti wá wọnú ni ẹ dákun ta fẹ́ sẹ́ni tó lè fọ́ mọ́ ẹjẹ́ àgbìyànjú láti máa sòdodo torí pé tí wọ́n bá sòdodo òdodo a máa jẹ́ kéèyàn là láyé a máa jẹ́ kéèyàn là lọ́la àlùkìyàmà ṣùgbọ́n ẹni tí ń purọ́ kò sọ́là fún láyé kò sọ́là fún lọ́la àlùkìyàmà nítorí pé bí rọ́bà lọ lógún ọdún ẹsẹ̀kẹsẹ̀ lòdodo ọba níjọ́ tó dodo bá sì bá wàláhì àbùkù ẹni tí ń purọ́ yọ̀pọ̀ gbanagbana ni fáadì lọ́la àlùkìyàmà ńkọ́ ojú tì rẹ̀ níwájú gbogbo ẹ̀dá lápapọ̀ sẹ́wọ̀n pé tìjú ńlá lélẹ̀ ọlọ́dà má dojú tiwa eléyìí túmọ̀ sí pé ọ̀ràn yẹn àwa mùsùlùmí ni sábà rí kan tí ń sa àbí tó ṣe àṣìṣe wọn bẹ ká tún ṣe eléyìí ń bẹ nù àmánà ìwà ṣe pé jáde tọ́ jáde èmi ò ní sọ fún iná ní jẹ́ kí ọ̀pọ̀ láàrin wa èèyàn ó sòyọ́ àdì pé kálukú ó ń fa ìmọ̀kan sí lọ ó ń fa ìmọ̀kan sí lọ yóò tún máa ta gidi kun nítorí pé níjọ́ títí ń ṣe kọ̀rẹ́ ni sọ fún pé kódà eléyìí ló máa ń bí agidi yọ wá sọ pé tọ́jú wọn bí wọ ntí mo ti ń ṣe látọ̀dún báyìí yẹnni pé ẹnìkan ò sọ fún mi rí bóun ni wọ́n ti wá ń sọ fún mi wọ́n ò sọ fún yín ni nítorí pé wọn ò fẹ́ràn yín èmi tí mo sì fẹ́ràn yín ni wọ́n sọ fún yín àìdá ń ṣe so eléyìí túmọ̀ sí wípé ẹja tara anabi wa sallallahu alaihi wasallam kọ́gbọ́n anabi pé torí pé ìyàwó ni Ummu Habiba anabi òsì ti torí pọ̀ nǹkan ni wọ́n ń tọrọ ẹ̀mí gígùn fún kọ́mọ sọ pọ́ sàtìsẹ́ àṣìṣe ló ṣe anabi sì sọ fún yàtọ̀ sí wọ tó ṣe pé tíyàwó rẹ bá sàtìsẹ́ ọ̀panumani ọmọ afẹjọ rẹ sún ẹlòmíì pọ́ sàtìsẹ́ tíyàwó ti fẹ́ gbọ́ ó tètè sọ̀rọ̀ dórí sí mi torí pé mọ́mì ń bọ̀ ọ̀sọ̀ ìyàwó di mọ́mì so irú àwọn wọn yẹn ó lè sòdodo fún ìyàwó rẹ ta lọ́wọ́ aṣọ fún torí di eléyìí eléyìí jẹ́ àtúnṣe sanabi sọlọ sọlọ tó ṣe fún yà wa Ummu Habiba Ọlọ́run ọba kó yọ́nú sí wọn. eléyìí fi hàn wá ikú Ọlọ́run ti kọ o ọjọ́ tá a lò kọ kò lè lékún kò sì lè dínkù ètò tó wá dáa jù ó ní pé a ti wálé ayé wàláhì dáadáa ńlá lọ́lọ́run ṣe fún wa kò wíwálé ayé wa yálà lówó ètò wa kú wa kú ní ìsinmi kíkí kálukú wa kásápásá bá ṣe huwari tá a sin lọ́n lódodo lójú méjèèjì tá a fi jẹ́ ni tí tó bá di lọ́la alqiyama tá a fi tó bá di lọ́la nítorí pé ẹni tí gbé fáìlì tán pé it is a mistake to be in this world mistake kìíní kò sí mistake kankan nítorí pé ọlọ́run ti kọ́ so ọkọ̀ àkọọ́lẹ̀ dà ó dídá tó dáhùn kò sá sì ṣe ń bẹ̀ tó bá wà àlùjánnà kí lọ́ọ́ bá fi san bàbá àti ìyá rẹ̀ lẹ́sàn kò sí tó lè fi san wọ́n lẹ́sàn ẹ sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọmọ wà àlùjánnà táwọn ìyá àti bàbá wà tí wọ́n wọ̀ ná subhanallah ọlọ́dà kò mọ̀ sí bẹ́ẹ̀ fún wa tó ẹ sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ bàbá àti màmá wà àlùjánnà táwọn ọmọ wọn ná ọlọ́dà kò mọ̀ fi sàdánwò fáwa torí di eléyìí báyìí ẹ jẹ́ á gbìyànjú iṣẹ́ tá a ṣe tá a fi wà àlùjánnà lọ́yẹ̀ká múra sí ẹ má jẹ́ kẹ́nìkan tẹ́ wọn á jẹ́ àwọn náà sì gbọdọ̀ tẹ́ lómi jẹ nítorí pé kálukú ọ̀tá bá wọn sáré ara wọn òbí léèrè wọn òbí wá léèrè ara wa ni o wọn ò ní bí wá léèrè ń pa ẹlòmíì o kálukú mójútó ra ẹlòmíì tẹlòmíì ló mójútó lé ayé tí wọn sọra wọn dolófòfó tẹ́tẹ́ pé táwọn míì wọn mú gbọ́ wọn gbàgbé ara wọn títí gbogbo nǹkan fi tán mọ́ wọn lọ́wọ́ ọjọ́ ọkú dé tọ́jọ́ ọkú bá ti dé mọ́ ọ lọ́wọ́ òfò ńlá nu ọlọ́mọdé àsófò torí délé ẹ̀ bẹ́ẹ̀ àgbọ́yé tó péye nínú ẹ̀sìn ọlọ́run bá fi ta wá lọ́rẹ̀ ọlọ́run ràn wá lọ́wọ́ lórí àtìlè máa ń ṣiṣẹ́ pẹ̀lú ń tá à ń gbọ́ ṣe ń tá à ń gbọ́ láwùjáre fún wa lọ́la kìyàmà má ṣe ní ìbálẹ́jọ́ fún wa ọlọ́run ràn wá lórí ara wa rọ̀ wá fún títẹ̀lé tiẹ̀ rọ̀ wá fún títẹ̀lé sunna anabi rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣe wá lọ́kàn nínú ẹni tó ta lọ́rẹ̀ pẹ̀lú wíwá alìjánná pẹ̀lú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك kẹ́ni kò pè. الله أكبر الله أكبر الله